له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه wà máa dùn olùkàfírí náà ìlà àfi dọ̀là. Rí ni ètò ìpínlẹ̀ tí ó máa dé sí ti bọ̀yìn níkànnì yìí 107.9 FM ní dídé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ṣètò bàbá ẹlẹ́gà ṣe onípọ̀wọ́ rẹ̀ tí kí lẹ́dà rẹ̀ lọ ní abúlé sẹ́ríkí ògùnmáki àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́mọ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bismillah alhamdulillah salatu wa فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدكم فولا باتلون يا الحمد لله أباتون جاري أي بشنو رب العالمين أباتون يذكر كباشناني أبالون وشي كفت sétò táa lè yà kalẹ̀ títí ọlọ́run bá dé ètò tiwa ó mẹ́hẹ̀ ó fi dùtù ayé láàmú ó mú kòrónà wá ó fi japan oríṣiríṣi táwa ti ní kalẹ̀ àìmọye ọjọ́ ìgbéyàwó táwọn èèyàn dájọ́ rẹ̀ sọ́nà kòrónà dé ní rárá ẹ̀ tí ní ṣe Allahu Akbar àìmọye àwọn oríṣiríṣi ètò ẹ̀wọ́ sí kàlẹ́ndà tá ń lò gbogbo Al-Qur'ani ká fi lè mọ̀ ni wàlá taqulanna li shay'in. Wàlá taqulanna li shay'in ní fa'ilun dhalika gada illa an yasha Allah. Olúkọta tí máa ń kọ fún wa ní gbogbo ìgbà wípé a ní ọlọ́run ní kí ọ ọlọ́run ní kí ọ ṣe, èyí dẹ́yìn ọgọ́gọ́ sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn tẹ́ ń tẹ̀lé náà àwọn náà ní pláàni tí wọ́n fẹ́ ṣe nínú oṣù tó kọjá o wọ́n ní nínú oṣù yìí o wọ́n ní lóṣù tó ń bọ̀ o ìgbà táwọn náà ń tọ́jú ẹ̀sán àwọn tẹ́yìn ti fẹ́ sọ́jọ́ lọ́wọ́ ọba yín kékeré yìí àwọn náà mọ̀ pé ìjọba ìfẹ́ ṣẹlẹ̀ o Kábíyèsí ọlọ́run àwọn kan ti tẹ́jú. Ìlú lè máa rí wo ayò tọ́ àmọ̀ náà hù wáyá bá lọ́rùn ìlà máa rọ̀dá. Ẹ̀dá máa ń gbèrè kí mo fẹ́ ṣe báyìí, ṣùgbọ́n bàtọ́lọ́ Ọlọ́run kó jẹ púpọ̀ ẹ̀kọ́ ìfẹ̀ yìí kó gbọ́ ní àgbọ́dà fún ọwá tó gbọ́ owó ilé ìpínlẹ̀ lọ́nà bá fún ọlẹ́kùn rẹ̀. Àmín. Wọ́n fún ọ̀rí ṣàǹfààní púpọ̀ láwùjọ, ọlọ́dún ṣàǹfààní púpọ̀ táwọn fún ìtàwà náà ta. Àmín. A ń tẹ̀síwájú ní tá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tí wọ́n ṣe gúrú kúrò lójú ọ̀nà sísun lọ́hùn tó fi jẹ́ pé ohun tọ́lọ́wọ̀n bá dá ni wọ́n ń sìn nínú ẹ̀ náà ni ohun tá a mẹ́nu báyìí àwọn èèyàn ti gbà wípé ohun táwọn bá lọ́wọ́ àwọn bàbá àwọn àbáwọn àfọ àwọn àbáwọn ṣẹ́fọ àwọn kan àbáwọn ìmáàmù àwọn àbáwọn àfọ àwọn òṣìṣẹ́ àwọn òun àwọn máa bẹ̀rẹ̀ fi ṣe ọ̀rọ̀ àwọn ayé fáwọn alátẹ̀ ní dàlá tó lè yóò gbẹ́sìn màá sọ́ọ̀ kò fẹ́rí fún dúkìá ní ṣíríkì ní kófòrò ní ọ̀nà ẹlẹ́mọ̀ ẹ̀yìn lákùnrin ẹ̀yìn eléyìí la wá ń sọ fún wa tó kí lọ́wọ́ bá sọ fún wa ń parẹ̀ nínú alukoran àti máyà kan wá fún wa lánàá Suratul Luqman verse twenty and twenty one lónìí ó tún wà nínú Suratul Baqara one seventy kí lọ́wọ́ bá sọ. ọ̀yìnlá kí lọ́làhùn tabi'u ma anzala Allahu Ọlọ́run bá ní tẹbá sọ fún wọn pé tẹ̀lé alìkùránì ẹ̀tẹ̀lé ń tọ́lọ́run bá sọ ò. Pàálù ìfìtàrin ní máa máa fún yín. Bẹ̀rìnà tẹ́bí ìmá àìfẹ́ ń táwọn bá táwọn bàbá àwọn ń ṣe làwọn máa ṣe. látọ̀bí máa lẹ́fẹ́ iná àlẹ́yìn àbáàná. wọ́n ní táwọn pàtó bá ní kíjọpọ̀ jọna bàbá àwọn máa ń ṣe kọmọ. àtọ̀bí máa. ó fẹ́ bóyá tí pé kò sẹ́rí ìkọmọ ọjọ́ mẹ́jọ ní Islam ẹ̀rí jẹ́ méjìlá máa àlẹ́fẹ́ iná àlẹ́yìn àbáàná. wọ́n ní mẹ́jọ òkú ogójì ọjọ́ òkú gbogbo òkú á dẹ̀ kayà fún ákámúlékù wọ́n ní ọ̀nà ọ̀nà máa ṣe kò lẹ́gbẹ̀ẹ́. Àlìná tẹ́bí máa aláàlfẹ́nà lẹ́yìn àbá àná. Wọ́n ní ìtàwọn gbọ́njú bá ní bísí ilé ọkúlé ọlọ́run náà tọ́ bá òkú wá ilé ìrọ̀lẹ́ lẹ́dà. Àlìná tẹ́bí máa aláàlfẹ́nà lẹ́yìn àbá àná. Kí lọ́lọ́run wá sọ fún wọn? Àwọn aláwọ̀ká náà bá ohun láyà kí lóòrùn náà ṣe yáá ẹnu tó wà ọgbà Allah ẹnu wà ọgbà ẹnu tó kọ́ ọ̀nà ló sọ àwàlá Suratul Baqara verse 170 ẹ̀kọ́ tó lọ wí bí àwàlá ọ̀tá náà bá ohun láyá kílò nà ṣe á tí wọ́n ń parọ́ wọ́n sọ̀rọ̀ bàbá yìí ṣẹ̀rí láyá kílò nà ṣe á Ọlọ́run ní àwọn tí wọ́n ń kó ìtàtàwọn tí wọ́n ń kó kùn wọn nílà kàí. Láyá kí ló nà ṣe àwọn aláyà ọ̀tàdé. Ọ̀rọ̀ yẹn wúwo lẹ́nu ẹ̀gbẹ́yàn láti tó fẹ́ dẹ̀yìn ẹgbẹ́ tí kì bá ń ṣe fọ́lọ́ ló sí ọmọ tù. Àlọ́ kẹ́nà Àwọn àwọn bàbá tí wọ́n ń kóòtù tí wọ́n ń tẹ̀lé yìí. Láyá kìlú ẹ̀dẹ̀ àà. Kí ni ti bàlẹ̀ ákìlù látàrí ọ̀nà? Yá ákìlù, ákùlá ẹni. رسربي عليك اجاك قد اجاك لاكاي ولا يا متادير تعالى في سورة الاعراف اي لينا ونصرة الاعراف بتاعت سمين باي واذا ظلي فاحشة قالوا وجدنا إليها آبانا Àlá ètò mo kíyèsí pé lásìkò yìí. Ẹ̀yà gbọmọ́lá. Ó dàbí ìgbà tó lọ ń fọ́ fi kòrónà mú ẹ̀fẹ́ àrídètì bá àwọn sọ́sí mẹ́ẹ̀sá gbèsè bá ọ̀rọ̀ bíbí aláwùjọ. ẹ̀gùn ńlá. ẹ̀ ó dà bẹ́ẹ̀ ọ̀ ń kíyèsí. torípọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n ti ń alhamdulillah. وجدنا عليها آباءنا الله أكبر الله أنا كي يكترم بابا ما يقول لهم شيء يجاك وجدنا عليها آباءنا إذا تبا شنتي بسمه تبا شنتي تو تبا تنياري تبا فتلو أوانكا tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe ṣìná tí wọ́n bá ń jà sí jẹ́ tí wọ́n ń já jẹ́ náà fáwọn èèyàn wọ́n máa ní ipa pátí àtọwà pẹ̀lú Wájádẹ̀nà àìléhà àbà àná. Ọmọ wọn ní táwọn bára wọn bàbá rẹ̀ o. Wájádẹ̀nà àìléhà àbà àná. Tẹ́lẹ̀ mi náà bá mú títí àti bẹ̀rẹ̀ sí a ní gbìyànjú àwọn bàbá ní àgbàjá gbìyànjú àwọn bàbá rẹ̀. Wájádẹ̀nà tí wọ́n bá jẹ́ láti ọjọ́ ànábì àtàwọn sàhábà láàrin, ah. ìgbìyànjú tí wọ́n náà bẹ láàrin fáyẹ̀tẹ̀. Níta bàbá, níta bàbá iná wa ní pé àpẹ̀kọ́ lẹ́yìn àgbà, wọn ọmọ lẹ́yìn apá lẹ́yìn ti náà. Allah. Àwọn bàbá tàbá ti kọ̀rọ̀ lọ́ àtàrà náà lè kún ọ̀rọ̀ tí wọ́n pẹ́ pàá Ìlà fàílì fàíṣàtà ọ̀rọ̀. Ìmọ́ bàbá tó bá pàtàkì ọ̀rọ̀ látọ̀rọ̀ ànábì bàbá náà bàbá rẹ̀ ni. Ọ̀rọ̀ tẹ̀ náà pàtàkì lọ́dọ̀ wa. Ìlà fàílì fàíṣàtà kọlù wájáde náà ilé ìmá àbá àná. Ọlọ́run bá ní wọ́n máa ní àwọn bàbá náà wọ́n tẹ̀lé o. Wọ́n bá tí wọ́n ṣe náà náà ń ṣe o. Wọ́n wọ́n ọmọ lójú tí wọ́n ti ń dáàmà márùn wọ́n bá jẹ́ wọ́n ní ọlọ́run ló pàwọn a máa lọ kó sí àyà ẹ̀rí bàtà challenge àwọn lọ́sẹ̀ láti sunday sunday àtàwọn lọ́sẹ̀ àwọn níbẹ̀jà a máa lọ máyà ikú ọlọ́run bá ní nàlá àwọn aláìkátà yóò sọ lónà alànàbí ìyá ìyá lẹ́bí náà mọ̀ ọlọ́mọ máa ṣe ọlọ́lẹ́gbò ọlọ́run àmàrà náà bí i ha ẹ̀rí tí wọ́n máa mú wà rí ẹ̀ká ọ̀nà mú tọ́ Èyí tí wọ́n ń ṣe ni ò jẹ́ kí wọ́n ṣe làákàyè tí ó bá ń yọ ń bè kan yìí ní fẹ́ padà ń bẹ̀. Wallahu amarana biha. A ti ṣe léyìí tó máa yí gbogbo ẹni tó náà bá kọ́, ó kó ń tún tọ́lọ̀ àbá òfẹ́ tó dáre kìí àmà ọ̀. Ẹ̀yin náà tí wọ́n wá ń pè tẹ́yìn náà ń kó tí wọ́n fi tó ń sókè bọ́ọ̀lù sínú omi ọbẹ̀ tí wọ́n fi ń fà yín mú tẹ́ẹ̀bù fura, wọ́n fi yè háyín lọ́nà fún wọ́n ti fi sínú kíní kan ẹ̀rí wà nínú kíní kan wíj wà nínú kẹ́ ògbélé náà ni wọ́n ti dèyí mọ́lẹ̀ lẹ́fìmọ̀ pé òṣù náà ń bẹ̀ ẹ̀rẹ̀ ń kírun gbogbo ẹsẹ̀lẹ̀ sílẹ̀ ìwọ̀n bá ìkan kọ́kọ́ bá lẹ́tún kí ẹkùn bóra èéká ló wà ṣọ̀bọ̀lọ̀ṣọ̀bọ̀lọ̀ ìkàtútù èéká gbogbo ètẹ́lẹ́kùn ìtẹ́tìtì òtítì ẹ̀sí òtítì sàbáyì wípé èèyàn fi gbogbo ọba pé àláwò àtìbárò ti dẹnu gbogbo. ó mà wá ga ẹlẹ́hẹ̀ẹ́ kó rere lọ́ọ̀kan. alhamdulillah. eléyìí sì

asákòrò nínú ẹbọ kaba ma wọná akúkọ̀ọ́dà anábì ká máa wọná wọ́n ti kọ́ síná àní ṣe ò ẹ̀yìn tí wọ́n tàn kí gbọ́ àwọn fòótọ́ hàn ní pẹ́ yìí wọ́n gbọ́ máa lọ́wọ́ ọkú ó náà ẹ̀dẹ́ wọn rà kìtàn lẹ́jẹ̀ tí bí kàṣà máa gbé yín ni anábì ní ká tó wọ́n wọná yẹn níjẹ́ náà wọ́n náà dàlùkì àmọ́ lọ́rùn ẹ̀rí jẹ́ súnà nípa anábìjẹ kọ́ náà ní kí ọmọ rà sí ṣíṣe rẹ̀ nípa kọ́rí ìbéèrè tàná àní ẹni tí ó ń ṣẹlẹ̀ fún wa wípé òun tó lọ́kọ ṣáwọn lè yẹ ṣẹ́wò a ní iṣẹ́ yíyẹ̀wò nínú ṣẹ̀dá ìsìlámù haram ni kí ni kí yàwá ṣe òun tí a máa ṣe ni wípé istikhara báwo la ṣe ń ṣe ìyẹn ànábìjẹ kọ́ wa àdúgbò wà nínú sọ Bukhari Abdul bin Abdullah ne ya ṣàlàyé rẹ̀, ó ní ànábì kọ́ àwọn ní Sahara, gẹ́gẹ́ bó ṣe ń kọ́ àwọn ní Sahara nínú Al-Qur'an. Ní Sahara sáà ní wá kọ́ àwọn yẹn, ó wá kọ́ wọn báyìí pẹ̀lú pí ṣíṣe náà fúlà rọ́kà méjì, ẹ̀fẹ́ ra lẹ̀ ni, ẹ̀fẹ́ ra mọ́tò ni, ẹ̀fẹ́ dáwọ́ lówó kan ni, ẹ̀fẹ́ fẹ́yàwó àbẹ́fẹ́ kọ́lé ni. Ànábì sọ̀rọ̀ sọ́lá ní ẹ̀ ṣe náà fúlà rọ́kà méjì, ẹ̀wá ọ̀fọ́lọ́hún ọ̀tọ̀bà sálámà. Ìyẹn lè fi hàn wá sílẹ̀ yìí ilẹ̀ tí náà fẹ́lẹ̀ ọ̀rọ̀ kàmí ìta ń ṣe kátó tó sóbí ìṣe láàníyàn kọ́ tó fẹ́ ṣe sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ẹ wá sáàtọ̀ ọlọ́run ẹ wá ṣe àdúrà yẹn àdúrà yẹn gùn díẹ̀ torí àsìkò wa ọkọ̀ bẹ̀rẹ̀ láti aláhùnmọ́ ìní أستخيرك بعلمك وأستكبرك بقدرتك وأسألك من فضلك العظيم في كتب قارئه هو أننا حسن المسلم في قبل الجنوفة وأتبعني بكاتا سكاكم سلاكجي وأنت كاتل إليرا ìkàbá nílẹ̀ náà tá a lè fi ṣiṣẹ́ kọ̀kọ̀ lórúkọ àwọn orí ọlọ́run àápò àkáwá gbà á àgbẹ̀ ọlọ́run kó jẹ́ kó ṣàánú ẹ má wo iṣẹ́ o àpá tó bá ń wo iṣẹ́ ò nírun tẹ́ náà bá lọ wó lọ́dọ̀ rẹ̀ ẹ̀ náà nírun tẹ́ bá nígbàgbọ́ pẹ̀lú iṣẹ́ tó wò ànábìnrin ọlọ́run bá ò ní gba ìwọ̀n kódà ọmọ ènìyàn ti di kìsìlì ṣàkàlà mùsàlẹ̀ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa òun náà ni 080 35 75 13 66